الحمد لله الذي بنعمته تتم الصالحات وصلاة وسلاما على من ختمت برسالاته الرسالات وفرحت بمولده الأرض والسماوات نبينا محمد الذي ما خلق الله في القوم كله أتقى ولا أوقى ولا أزكى ولا أعبد ولا أبين ولا أوصى ولا أبصر ولا أعبد ولا أزهد ولا أخشى ولا أخشى لله من الحبيب المصطفى محمد صلاة وسلاما على أصحابه وأمهاته وأمهاتنا الطاهرات وعلى آله وصحبه ومن اقتصى العثر إلى يوم البعث المنتظر وصلى الله وسلم وبارك على محمد صلى الله عليه وآله وسلم أما بعد فأصدق فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم أجبنا وإياكم من النار آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قوم اليوم يلتي قوم اليوم يا بيت أمي omoli ọ̀nà wo kó kogbo abọ́lé yàrá mẹ́ inú kọ́rọ́ ahẹ̀kẹ́ inú bọ́ bá nyọ́nà mọ́lẹ́ ọ̀nà wo dòwe afi de aya nyei de aya dede muli ona wodo jeire lera dite woli nka ashefa abul yasama muli ona wodo ga bodo muli ona wodo ga bodo shefa ya lutu jesta ya de dite woli ka adai kekere ana ku hizona imam abete bi apiti mulu yɛn n'awo kɔma dɛ n'ayɔ alibarika dɔ si mɛ ɛzɛ mulu yɛn n'awo kulasi amɛ ɛzɛ ɔba ya pe dɔdɔ mulu yɛn n'awo kogo akɔnɔ ɔmɛ enukɔla ɛtɛ mulu yɛn n'awo do ŋu yi abe dɔ ya nye ko muli na mulu yɛn n'awo do dze yi mulu yɛn n'awo abiɔ ya mulu yɛn n'awo dɔ ɔdɔ to aba yɛ Amin. ibi a ṣéwé iná iná àjẹ ni. Ọmọbìnrin àmì ìdè ààyè ìwọ̀n. Ìdè ààyè ìwọ̀n. Amada ilé yìí. Of course, àbí anáṣu ààyè nọ ẹnà yìí àkàyà àbí. Anáta ọ̀gbọ́n ọ̀rọ̀ fún mi sí yé. Ẹ̀hẹ́ lómi orí ọ̀nà bàtà ìyá àmọ̀ ìtàmáyé yẹn kọ́ màǹfààní yòókù òmùrí hìn ni. máa bá títọ́pì kan lọ nìkan ẹ̀rẹ́ tí mo ń sàmà yẹ̀ ọ́ tó kiri ẹ̀ ọlọ́nà ni. anabi tààdùdù zàwùjá rahmatun amurada ọ̀yí yan ẹ̀ bá dìkò nyẹ́ra wù ayamba ọ̀bẹ̀ gbóngbó mọ̀lìyìn àmọ̀yọ̀ ọ̀bẹ̀. sẹ́mẹ̀ samasi sọ́ọ̀tì sọ̀rọ̀ nìka ayé anyi oníyìnbá ọ̀nyára ìní wà bí oníyìntì yẹn sẹ́yìn yẹn náà ní ẹnẹ́ yà á mẹ́ àmì ẹnẹ́ náà ní àmì ẹ̀yọ́ ayé oníyìnbá ọ̀nyára ìní wùtú kwẹ́sítọ̀n ẹ̀ lọ ìdí òrùn tirẹ̀ ọ̀nà nà áfúnmẹ́ta ló ló ń tirẹ̀ ọ̀nà dimi kaayɔ mi ka ihe yɛ ba naami program o te wuhu se te ina ka ka ne nɔri nɔri ne kame tiri ta ne agogo ne o si wuri saturday ɔrɛ yi wɔ program ɛnu wɔn ɛzɛ na agogo hei na mo yɔ na wo fɛ ɔga ya bulɛ kama mo yɔ na wo ɔda tunu pani yɔ o wusi ɛyɛ nɔri so wusi ọkà sọ́nà ọ̀mẹ́ ẹni rẹ̀ ọba nù ẹnì ẹ̀bọ ọ̀nyìn ìyíyé ebe yìí ọ̀sẹ̀ ẹ̀bí dání ọ̀rẹ́ bàbí dáńdọ́lù mi sáà mi ọ̀hún èyí ọba kan náà rí náà ẹ̀kọ́ màá mi lọ́ọ̀ màá mi mẹ jẹun jẹun àmì lọ́ọ̀ mi hẹ̀kọ̀ hẹ̀kọ̀ ẹ̀kú sọ́ọ̀rì lọ́ọ̀ ṣáà ẹ̀hún náà. àwọn bàbá kọ̀mpléènì sọ̀nà ọ̀mẹ́. Allahu akbar. máa yí kàfọ́ kókó bí sátẹ̀ẹ̀n ama ẹ̀ka ọkọ̀ ọ̀bẹ ìdí ayé kíkọ́ náà nàṣẹ́ dá ẹ̀ka bọ́ wọ́dù hàn. máa yí kàfọ́ kókó bí sátẹ̀ẹ̀n ọmọ ìmọ̀ nìka nǹka ẹ̀rẹ́ ọ̀nà ní èsì mẹ́tò ìhùrẹ́ rà. ɔbare mɛtɛ wɔn sɛ yi wɔn mu nsu wure mu ɛna de satide bímẹ sika ɔmo hɔ amobo nyɛ na ɔno wo bedo yɛrɛ na anim do ba kɔdo awɛ akubika na ebe esu nkwesɛ n'ɔnɔ yi n'aka na enye na enye na ɔlɔrɔ ti da ɛ agbɔbɔ wɔayɛ ka yɛ ɔlɔrɔ ha koo do yɛ ka kɔtu bie ɔmo wa ekeke mo nsu yɛ ɔno ne mu yɛ akɔ ɛsɛ ɔno na nsɛ ɛfɔke da ne ba ake ake ba ɔmo asa no do yɛ te nyɔ do yɛ te nkɔ na yɛ na aka na ɛwɔ yɔ ɛlɛ ko te mo mu sɛnɛ mo ka mɛri o ka because ɔyɛ gbɔ ne yɛ gbɔ ano awɛ o tura bɔ ɔwɔ ɔwɔ bɛ bi a ɛsɛ ɛwɔ bi a kutɛ ɔwɔ tɔ diere dere onye na-epa ikonyere wu ebe nyi mere ka ọ bụ hala ya abụọ abụọ mebin abị nwa ọrụ ọbịkwu mgbe omori hi onye na ọba ya kata yabanye oke yabanye nwa heke heke nere ọnụ na amin amin sharia oṣù yẹtẹ ìní ẹwọ́rọ̀ ọ̀rọ̀ ayé ń bà onirize ọmọ àwọn orí ìmẹ̀ ọrí hàn ẹ ọbìkà ẹ ọmọ ẹ bọ̀rọ̀ ẹ gbọ́dà ní ọmọ orí oṣù nẹta ìka ẹ iye lóde ní ọ̀nà ẹ parí ìkònyára gùn. anáyìíká wọn bá ti tẹ ọlọ́wọ́ta ọ̀nyọ́ ẹ̀ra ẹ̀ta ẹ̀nà ojú ọ̀ma ń ti tẹ ama ɔbiri ka ɔkukura paano ɛnahu haramu ɔdo kɔlɔnya na ɛpaano ɛnahu inɔda ɛnɔ no yàrá ni ní sọ́ọ̀tù nìsa ayọ̀ nà kọ́ ọ̀húnà ó wọlé yìí dókítà yìí dọ̀ nìka. وإن خفتم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خفتم ألا تكفتوا في اليتامى فانقروا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم أمره ọmọ ní tiẹ̀ ìní ọmọ ní kàrẹ́ mọ́ ìní sùrọ̀tù nìsa wọ́n á nyẹ́ wọ̀hí yìí ni alẹ́ kò sítò fìlìyà táàmà káwé bá a nyẹ́ wọn mẹ́bẹ́ẹ́ bẹ́ẹ̀ nìní kójókù nínà. ìlànà mẹ́mẹ́ yà ọdịka anyụjokwu anaghị akịta akọ na ojukwu nọ ni dọbọ enewuri ire je nyara anaghị islam otu ụlọ tete ka wabụnyọ ọkọtụbụ ka ewejokwu dị ịga akịta ojukwu enye na ya islam otu ụlọ tete ka wabụnyọ enewuri ire je nyara anaghị ojukwu dọọ ya akịta ẹ ọbí jòzí ní padà ọbí jòzí náà ìkọnyì ẹ lọmọdé bá ta nìka ìdúgbìnrin nana ní ni náà nì ọmọ ni náà nì wéé yẹ wọn nìka wọn bá a mẹ bẹẹ bẹẹ káà náà àgùwí yà gbogbo abẹ́rẹ́ àìsàn yọ gbogbo bàbá sɛbɛ kɛlɛ nika wa se yɔ wɔn wa se yɔ wɔn ba kaka abu abu ojukwu ɔbɛ na ɔdɔ yɛ akɛta yɛ ɔbɛrɛ ma sɛ wɔn ase sɔɔri yɛ ɔrɛ ɛwɔ bi ayé ibi tó dza nɛ ɛni sɛdɛ kɛlɛ nika wa se yɔ wɔn ɛni bɛ gama na wɔn kawa na abi ma nyɔnɛ nyɔnɛ nyɔnɛ dai kai ana bono no nanye hura dai tere kana dai wa kai ko na rakata wa agu ji wa rabi aba aba da wa du wa ba me ka me kana du wa me kana do ko ya kana ka wa ne wa hile wuri mi ron ko ru be henne fantihu ma saba lakum minan nisa so dere ka wa ne ine ne no e ko wa so wa ba no ee eh, soda ụlọ ọkwụkwọ anyị ena-eze onyinye ana-ara unewu ana-arụ unewu ana-asụ unewu imenye na masina ọkweta hụ n'ebe wakulata abikwoma eta waruba adena fain khiftum wa aba ne wahini ni kare allah ta'dilu kawai ba zo na bebe na kakanen ne fawaqida umuri tawani sunyara omorita dunyo ikonyara omori a mani kaa ɔ ini ini rɛ omihi islam ɛnɛ ata akoko omori n'aka ɛ umu anyɔ nɛ palito nyara bụ do anyɔ nɛ wɛ ba ɛta w'aba abu mɛ bɛɛbɛ w'abu mɛ bɛɛbɛ umu mi nyɛ w'anyɔ nɛ palito nyara awu ɔsɔ haba mi mi na ka lakuntolomi deebelebele sɛbɛbɛ bino omuli kyaye anye wɔhyɛ kaye bagumɛna kana nyinɛ yani kunyala hele muli mɛbɛ bɔnɔ bi hele muli mɛbɛ bɔnɔ bi di awɔni dɛbɛ aso yɛtɛ ni ka malakuntolomi ɛbɛ aso yɛtɛ ka ɛbɛ bana ka ɔnɔ bi. التسوية وعما بين النفقة وينتج والمبيت أمري أغيثو وينتج أمري أغيثو وينتج فيه وبعدين من ويو دوري إيتيو أغيثو أني أمري أغيثو ɛdɛ bolo nso ɔndɛ ɛdɛ bolo mo yi aka yi wei nye wɔ hi nika yi wan wɛɛba azo si sɔɔri wɛɛba azo mi to gye na ɛba ɛbɛɛbɛ wɛɛba azo na hɔ efɛ na ɛba ɔbɛɛba ɔbɛɛta ɔbɛɛna wɛɛba nye wo ga hɔ esu ewa ɔbɛbɛrɛ bɔ no ayɛlɛ nika yi wa deta yi wa wɛɛba azo mɛ bɛɛbɛ yi nan ɛbɛ bolo wa yi ka wɛɛba azo mɛ omoli kusɔn yi ee fawa ahida ni konyara. pẹ̀lẹ́ tó tó wòlíì. dábàá ní ilé sẹ́yìn náà ìka yìí yẹ́rù mẹ́bẹ́ bẹ́ẹ̀ náà ni anabi sọ́yì anabi ya sire ebe ebe wẹ́ẹ̀rù ana nkume nyewu di tẹ bẹ́ẹ̀bẹ́ wa ana nkume nyewu ti sọ́ọ́ dẹ bẹ́ẹ̀bẹ́ wa ana nkume nyewu àmọ̀ náà àhọ́ ẹ̀sẹ̀ bi wɛgye ko ihina yɔta ilé na anọ bi ẹ bá ní ní oyisi ọgbọn wa anabi ẹ ẹ ẹbi ẹ bá ní ẹbẹ anabi oyisi ọbìka ọmọ ọmọ mi ti náà yi dẹgbẹ ẹba dẹgbẹ ẹta dẹgbẹ ẹna islam kẹbẹ ẹ bá náà nípa ọdẹ náà kàmẹ nìyẹ ọnyi ọbìka. wa mitoje na ịba wa mitoje ma ta ate na ịba that is ọdaka kwuru nọ ẹba ẹta ẹna ẹhẹ wa mitoje nene ameweka wa mitoje nene tí ẹfẹ bẹẹ bẹ ẹwọn àjọsọ nù wa wa mitoje nù ọdẹ ní òsè ìrúbà àwọn náà ìyẹn wọn ọrẹ àgùsí àwọn pọ̀ lórí mitoje irrespective of ẹwọ́dà náà yà wá. alikagbọ̀n náà yàrá ipa àtàdé lè tú ìtàlẹ̀ látọ̀ di ìjọba kọ́ta bẹ́ẹ̀ kúlẹ̀ yìí lè tú ìtàlẹ̀. ọ̀dọ̀ sáwọn ẹni mẹjọ operation náà ẹ̀mẹ̀ wọ́n àná mẹ́ẹ̀ni wọ́n ẹ̀rú kàkà à treatment ọ̀nà ti ọ̀sán náà ẹ̀rẹ̀ ẹ̀hán náà tó àtọ́nọ́rọ́ àbáyé mẹ́ẹ̀gùnmẹ̀. ó ti di dóòlì kàwọn tó jẹ́ ẹ̀mí ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tó rẹ̀ lọ. àwọn bẹ̀rẹ̀ bì ní ẹ́ àárẹ̀bà bí ìtàwọn àdá ẹ̀wà nì ìdàkà wẹ̀rẹ̀ ọ̀kà ẹ̀wọ́n náà bọ̀bọ̀rọ̀ wẹ́ẹ̀rọ ayára àhìtà ìtọ́nùbà àhì ọ̀ọ́bà nwúwe yìí wọ́n yẹ wọ́n kẹ̀kẹ́ wa ayé fifteen fifteen thousand wọ́n àti ẹ̀wà ni ọ̀wọ́ ti fifteen fifteen thousand naira wà pa ọ̀rọ̀ fúnà bìtà kúrò ìgbẹ́ bẹ́ẹ̀ bá bọ̀ ẹlẹ́sìn tó mọ̀lẹ́ ẹgbẹ́ ẹ̀sìn láti lọ tó mọ̀lẹ́ mi. ààrẹ bẹ́ẹ̀ tó náà mẹ́yà. ààrẹ bá mi sọ ọ́dọ̀ wọn àhẹ́ wa ni mọ̀lẹ́sìn tó mọ̀lẹ́ yìí wọ́n á yẹ sọ́ọ̀yẹ kúrò nyẹ́lá náà yọ ní pápápá ẹ́ mẹ́bi òtá ọ̀pá àpá ọ̀nà àmì sínú jẹ́ nàárẹ̀ àtẹ́jẹ́ àtẹ́wọ́ta yẹ wọ́n á yẹ lọ kó bí wọ́n yẹ láì ṣe kúrò nyẹ́lá níbi ẹ̀hún àtòkò ọ̀nà ìdíwọ̀n náà lórí ìrìkà lóde ló rẹ̀ ń bà mí. ẹ bí òwe àtòkò ọ̀yá àná kó ìdíwọ̀n àndóso ọ̀gbọ́n wà ìdíwọ̀n arẹ́bẹ̀ wà òrìkà àtòkò ọ̀nà àtúnjẹ òmẹ́bí dẹ́ ọ̀nẹ́bẹ̀ ọ̀nẹ́ ẹ̀ẹ́nà. wàá fẹ́ra ìsèyí ní lọ wẹ́ẹ́ fẹ́ra àtòkò ọ̀nyára náà wàá sọ́kù ọ̀nyára náà wẹ́ẹ̀ ìnà bẹ̀ẹ̀bẹ̀. ìyá waa wo waa daa ho waa mɛgya ne do da ho oya ɛhɛ abɔ maa se ɛhɔ pitɔri ɔlɔza mɛmɛya waa hyɛ ɔlɔza ayɔm ɔlɔ bɛbɛ ana silika ka e ɛyɛ lɛ osi ɔgbɔ wa onu yɛ ne ti yɛ ne hunko ɛhɛ ama yɛ se nkuku pa ɛna egya ne nuru do na iwa. E waye da bebe ee yani ọtí ọba àpapọ̀ pààjọ ọtí pààjọ bíi tó jáde lọ́dà yìí maybe do spend three thousand naira àmì ìfẹ́ ọ̀nà bọ̀ ẹ̀ yàn mẹ́ complain ká ní pààjọ ẹ̀ bá bá bọ̀ ọ́ bìtẹ̀ ẹ̀ wò wọ́n rẹ̀ di pé three thousand naira ọ̀nà ìrẹsọ̀ èmi yọ̀ yà èyí. àmọ́ wọn bá pẹ sẹtù ká amẹka ọrẹ a títí táwọn náírà yọ tó nàánú àbúkà yóò tó oníṣòwò yá ti kékeré bí wọn títí táwọn náírà bó ti nà yọ wọn yẹ bẹbẹ àbí kíkẹ fún ẹwọn mi rọrùn wọn yẹ bẹbẹ màlá tó tó wọn ni. ààrẹ bàbá ọ̀ ẹ̀ fún yọ̀nù wọ́n bẹ dà náà wọ́n ní ètí yẹn káwọn àyẹ̀lẹ̀ kàlíkò yẹn rà yɛkae ɔsi bi dole kɛbɛ bɔnɔ no wahyɛɔbɛ a nanko ma yɛka ɔbi dole ka wako sala eh, akoto yɛ no mo duka yɛ ɔbɛ liiyɛ ba awɔyɛ no nko mo ri kae na n'agye ne malaka nko mo ri yi wọ́n yẹ wúnyọ́ nẹ ọ̀nyẹ́ ẹ̀ báyìí sáyẹ̀ nà láì ti kò nyá kẹ́nẹ́ ìdí kò nyá kẹ́nẹ́

wàá ní kò yẹra ọ̀gá yìí wàá ní ànyẹ́ ẹ̀bá ẹ̀ta wàá ní dọ́kọ̀ náà jẹ́ nù òhun ọ̀kọ́ abẹ́dọ̀ yìí dọ́kà. àwọn ẹ̀bá ṣe tó tó àbíkà ẹ̀hún òtẹ́ ń pàpà ẹ̀ wíìkì máa mẹ́ dání fúlù one wíìkì. òtẹ́ lọ ọ̀fà ọlọ́sìn ní dọ́lẹ̀ káyì wọn ẹ̀mí sọ́ọ̀rì fúlù one wíìkì. ọgọ́ta one week ọgọ́rùnà one week.

ọ̀rọ̀ àṣọ ìtítẹ́ o ọlọ́tò tó wọlé yìí hàtà báwo fún tó wọlé sọlọ́lá ní sọlá ó tó wọlé yìí àányí ká jí nẹ ẹ la náà yà á lè sọ yìí dáná èèyàn náà àgùnbó ọ̀rọ̀ lè tiẹ̀ sẹ́wọ́n fún rẹ̀ fún ẹ̀zẹ̀ dáná lọ́ọ̀ pàṣẹ yìí náà sẹ́nà àbí sàn ana kama ọ̀rọ̀ ka asọ́mẹ́sẹ̀ àwọn ẹ̀mẹ̀yẹ́ ń idaka akyɛresa to na ɔmɛ do ye anyɛ kyɛresa ɛ eh, nam anyɛ kyɛre nam yes ko ɛ eh, da abanabɔ dɔ bɛ blank oya ɛdɔ bɛ kuruku da de de da mɛ amɛ yɛ mɔ yɛrɛ bɔ awɔ da awɔ ko yɛ sɛ o efe mu ɛwɔ nɛyina ɔwɔ o oya de wa ɔwɔ ba sa ma fɛn mu so ɛnanyi e tɛmɛ de ɔwɔ ana yɛ ɔnanyi tɛmɛ ɔfɛ yi da na adi sɛ ɛnɔ ni yɛ aba do máa kọ ẹsẹ kẹnẹ dọọ dìbòtìrọ ọnà dọọ nani èyí because ọkọ ẹsẹ dọọ dìbòtìrọ náà nani àná yìí ká mẹkọ ọyẹ ẹkọ yẹ ẹkọ yẹ táìdọ ẹnẹ náà wọlọ ẹrẹ ẹni mẹmẹ báyà so ọ̀gá náà á sí yes nam dọ̀rọ̀ tó mọ̀ níbi àbọ̀ ọ̀gá náà wọ̀ lórí ìṣẹ́ sẹ́wọ́n nígbà ìgbà sọlọ́lọ́rù alẹ́ ìwà àdìmọ̀sẹ́lẹ̀ ọ̀gá náà á sí nam. Ọ ga ọ̀rọ̀ bá sàmì ọ̀nà náà agara ẹ̀ lẹ́dínlẹ̀ tó kọ́nà ọlọ́dẹ̀rẹ̀ ọlọ́nà ló ń kó bá òun ẹ so wàá báyìí náà ń bọ́ àwọn ìgbó yà ni lóye ká wàá náà nyọ́ náà kàlíkò nyára àhù wọ́n ti di ká àhọ́ ìfẹ́ nìyẹn wàá gàá yẹ ọsiri tó lè ka hɔ ɛsɛ nu wa gaa yi wa ɛbɛ ɛbɛ and ume yɛ aga hɔ ɛsɛ ni iwe ɛbɛ ɛbɛ abɔ omori yɛ ere o ari ka anyɔnu tiri ɛna yi kòmɛtò wọn wɔ ase ni zɔ wa bɛ dɔmɛrɛ yi wa ba hó zɔ ɛhɛ ama ama ɛka ano kato awɔ yɛ nana so yi lɔtɛ mɛ ɔbi do le ka ɛbi mɛ na ɛkɔsɔn kɛnɛ wɛrɛ mɛ omori akoko ɛbɔ yi na ɛbɔ yi na ototo pe kɛnɛ ɔbi rɛ ɔ yi na ama ɛbɔ nkɛnɛ ɔbi rɛ bɔbɔ awo bɔbɔ awo nyɔnu na ɛdi olusa na ɛtɔ afɔ yara lɛ ɛdi sa na do sɛ ne yɔrɔ lɔrɔ buba ɔtiri samsam o de la wɔn n'ɔka yi n'o ka jɛ iye yi ɔkɔ wɔli sɔlɔlɔ ali wa sallam dɔnna ɔ ɔ si abi amebɔrɔ kayazi ɔ si ye yi ó ti yé ẹ aisha rabi allahu anha a ní àti ìsọ̀nà dọ̀bẹ̀ bẹ́ẹ̀ ká ní ká ọ̀pọ̀ wọn ni sọlọ́lá àlẹ́ ọ̀sálàm ọkà kánà rọ̀túlùlọ́hì sọlọ́ kánà nàbíyù sọlọ́lá àlẹ́ ọ̀sálàm ìyá àdìlù fìlkìs ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀gígì sáyẹn náà kàníṣà ilé alápapọ̀ ọ̀yẹ́ spẹ́ǹ tí wọ́n wà lẹ́kọ́ ẹbẹ̀ bẹ̀rẹ̀ náà mẹ́rin náà ọ̀yẹ́ àwọn ibi taiwan ẹbẹ̀ bẹ̀rẹ̀ olóko mo ní àmẹ́rin náà àwọn ẹ̀sán nìyí yọ ẹbẹ̀ bẹ́ẹ̀ wọn tó wọlé àmọ́ iná. mọ̀lẹ́kùn tó wọlé. aisha ọkọ tó wọlé ọmọ mi rẹ̀ sàn ọ̀gá dọ́mọ mi rà rẹ̀ mẹ́ ndá àkàkà yìí allahumma ewo murihi ahada qismi ọ̀gí gbọ́dọ̀ mi nyẹ ọ̀gá yìí o. fala tó àkíní fíìmà là amlik àkóró mu yẹ fúnisọ́nà ìta mẹ́rin kàtàkì. Eh, ilé ìwáyà ni fàlàtò àfihàn tí ma tamliku wàlà amlik àfọwọ́n mu yàtọ̀ ní sábà ìkàtà wọn orí kẹ́nà ọ̀nù kàtàmì mẹ́rin kàtàmì anabi sọ́bì anabi oyisi ọ̀nà àkàrẹ́ àmìjọ oyisi òkú omi kọ́ mẹ́rin kàtàmì lẹ́nu kò omi kẹ́nà ọ̀nù kàtàmì lọ́rẹ́ tètè omi nǹkan fọ́ọ̀nù ọ̀nù àti fún àfún àìsó àti ẹ̀ka bí òkú omi ọ̀nà bàbá rẹ̀ yà bẹ́ẹ̀ ọlọ́pàá tó lórí. tíra fúnra ẹ̀rọ náà wọlé yìí ananu nẹ́bà dọ́là àti àníkàyè ìní sọ́ọ̀tù nìta àwọn ọ̀nà yàrá àyà one twenty three káyè ah. ọ̀fì wọ́n yẹn tẹ̀sẹ̀ tí yòó ẹ́ wọ́n yẹn tẹ̀sẹ̀ tí yòó an tàdílà bẹ́ẹ̀ nà nìta wọ́n yẹn tẹ̀sẹ̀ tí yòó. أن تعدلوا بين النساء ولو هرستم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة أمره أوكا أه وين أو possible وين فازو نبي بنني ولن تستطيعوا أه أدي سمو أدي سمو فازو سيدنا نبي ولن تستطيعوا أو possible ilé ilé ẹ pọsibu lọọbì anta adilu bẹyìn na nisa kawa kaba nyɛ bɛɛ gbɔn wa mɛn n'aka ne nyɛ nɛni idze o ti re o si wala ɔrɔ sun o ɔri o ko adaka matu ni mu dukue yi ni ka ye a ka kawa do mɛni idze o ni ma ni ka a ma dɔ wɛrɛ ma kan lɔn dɔ ka ye falẹ tɛmɛ ilu kulẹ ne aso aso va kɔ olu siri a ni pepere a bɔ atoba kawa na nene kula mei oiba kana tete tete fatadaruha kama alaka ehe ọnu ọnu ọnu wee ọgbẹ bẹ ti rẹ ya na ẹkẹ òkòkò náà bọ ìsànà wà bẹ àbọ wẹ kàfé wà wà sọ ọtọ yàrá bó ṣe dọ olùsìlẹ ya nù na ẹkẹ kọ ọnyàrá òfin dànù òfin dọkànù wàhálà bá mi lọ́dà ìka wọn mẹjà ọ̀dà wọn mọ̀ lóore ló ń hùwà ọ̀nà. mọ̀lọ́tò tó wù ní àákàrẹ àìkàwọ̀rẹ̀ mú èsì tó wù dùrùbí lé lóbi. ayáwó di lè amáyé súnmọ́ anyẹ́ ọmọ ẹ̀nẹ́ tọ̀tọ̀. ọ̀nà náà ọ̀hún ẹ̀dẹ̀ nàá dò àtọ̀ dọ̀ ọ̀rẹ́ ọ̀nẹ́ dọ̀ ọ̀rẹ́ ọ̀nà tó wù yìí ọ̀làkòtò lóye. egwuri mọ nọ na mbe na-esi kọlọ si ihe nye na enyi ka yi ọ ịnyọ na ekpari kwenyere ahụ kwuo ya ọbị awụ ya ata bụ ya ọbị aya mba ọbị rahama ọbị ọlàkòtò lóye òtí yẹn fúlàtì ọ̀tún mi anábàá muhammad sallallahu alayhi wa sallam dáa káyìí ni ká ini hadith ni abu hurairah radiyallahu anhu ọ̀nà bọ̀bẹ̀ ọkùnrin ọ̀kà kai mankẹ́nà lẹ́hùn mùrọ̀kán ọ̀là náà nà ányọ́ nẹ́ẹ̀ẹ́bá ọ̀là náà ányọ́ nẹ́ẹ̀ẹ́bá famala ilà ìdàhùmà láyìíká ọ̀nyára kẹ́nyọ́ wọ̀wọ́ ibà kánà lọ́wọ́ ẹ̀kọ́ wọn ní yídí kò nyára kẹ́nẹ̀ dọ́nà bọ́ pàtìkẹ́ jẹ́ ayọ̀mọ̀lẹ́kẹ́yàmẹ́tì ọkpọrọ lọrọ nípa a ọtọkọ ìkìyàmà náà ìka aka ha ni aka ha ni yẹn yẹn ọkà ẹ náà ọ ịda ọrara n'ihu ọ ọrara n'ihu ọha anabasi yẹ anabọrị yẹn nípa asị yẹ ka nọ ọ ma ní nọ n'anụ ọ ma mẹbẹẹbẹ n'aka ọlọ́gbọ̀n náà ní iná jìnnà ni ẹ ẹkú ìkìyà mọ̀ náà kẹ́nyà ẹ̀nyà wọn ahọ́n ọ̀la àwọn ẹ̀rẹ́ nàti ọ̀nà náà kọ́ ẹ̀sẹ̀ náà aka ha ọ̀la ẹ̀rẹ́ hàn ẹ̀rẹ́ tìrẹ̀ ọ̀dìbí ọ̀bọ̀ náà nù ọ̀yà ọ̀nyìn náà nàbọ̀ nọ ọmọdé ọ̀nà ọmọdé ọ̀ha yẹ so ẹ̀wọ̀n náà wọ́n ayé rẹ̀ nàndú wẹ́ẹ́sì kaka ha ọ̀rara ọ̀tọ́ kú ìkìyà mọ̀ ní ilé kan wà mẹ́bẹ̀ẹ́bẹ́ náà kẹ́ kyɛnɛ ɛyɛ ɔbɛn anyi zɛ ɛdako awurɛ ko ɛdɛdɛ n'anyi kuro awurɛ ko bɛbɛ bɛɛ bɛn mɔlɛ tó tó wọlé ɔdaka bi yɛ ɔtɔ omozi oru udu ɔtɔ omozi konyara o ɛbɛ bɛɛ wọn wà mɛ n'aka nɛ nìyɛ ó lè lọ́wọ́ bó sí èyí ó lè lọ́wọ́ bó sí èyí. a ní ó pọ̀ mọ́rí sọ̀rọ̀ náà lè sọ́lá àánú mi sí èyí ɛɛ eh, akɔbɔ mɔri nyɛnbadɔ kan o de ka wɔliya saafi tɛlɛbi na laayɛ didu na nika hata yɔgɔni eh, eh, ya humu lɔɔhu mɛ fadli leka ɛ ɛ ɔmɔri o kɛnɛ leka na yi suuru ɛna ɛnana yi yi ɛnɛnu kata ɔni yɔmɛ ɛɛ ɛkoko wɛrɛ ɔna ekonyara kɛnɛ yɛ kan wɔayi ka wɔyinu kata ɔni yɔmɛ ba de konyara hu ni suuru kpɔɔ dɔw wɔri yɛ mi bɛ yi idu kata òdìjọ́ ẹ̀fẹ́ ẹ̀fọ́ ọlọ́wọ́ afẹ́ra ní akalẹ́ mi ọlọ́wọ́ etí pè wá mẹ́ ní sùúrù ní sùúrù akúnà tẹ̀yẹ ní húnyà húnyà o ẹ́ bí ekuku bẹ́ẹ̀ rẹ̀ ka yìí wẹ́ẹ̀ yẹ wọ́n sọ náà da ẹ̀ka bẹ́ẹ̀ okuku èsìká wa fún yà ló nínú èsìká wa dùn kóró bó ojú èyí dọ̀ wọ́ta lọ pẹ́yàn. ó lè lọ́wọ́ náà wáyé kúrò lọ́wọ́ bàbá yẹn. ọ̀nà ọmọ náà nù ibi dèrèdèrè ààbà mẹ́ni benefit ànyẹ̀wọ̀rọ̀ anabanáyé nìkan yìí ọ̀nà náà lẹ́ka ní kò nyẹ́ra fìdá ànyẹ̀wọ̀rọ̀ ọ̀pẹ́ ìjọ́mọ̀rí náà ká èkì fáńkì ìhun máa tọ́ balẹ̀ fún mi nà nìsá mẹ́fìlà náà wọ́n rí sọ́ọ́ hóun náà bá which means ká ànyẹ̀wọ̀rọ̀ náà yìí nánu. ànyẹ̀ ànyẹ̀wọ̀rọ̀ anáyìí nánu. agbọ́bọ̀ nọ di ọ̀sẹ̀ zari kẹhẹtẹ ilé wọ́ọ̀rọ̀ nọ onye papa kọ́ọ̀kà sábàbọ̀n litaksirul umma ẹ ndùmọ́bì anáàmẹ́ka yìí ìràgó ọ̀rọ̀ onye wọn ẹ̀ka ìkùnyẹ́rẹ́ agbókò àwọn ẹ̀sìn náà yọ̀ onye ìṣẹ̀yẹ́ ńkúrẹ́ dọ́kúndọ̀ onye ìṣẹ̀yẹ́ ọbi kisi wọ mẹmẹ si mẹ wọwọ adéjì mẹrẹ ayẹ wọwọ mẹ abẹ mọ àkànní yẹ a ní sàmánà káyà mi ọkà dá mẹnà mọ ní fifty three adam ọmọdébù fifty three ẹ bá rẹ wọ turu kẹta àndó kẹkẹ mọlá tó tó wọlé. ọ̀nà mọ́nyọ̀ nẹ́ẹ̀n ẹ̀bọ̀ ẹ̀bẹ̀rẹ̀ a ẹ̀ amáwé kòmódì wọn ọ̀dọ̀ wọn èyí ká yanyi paaki nàkó ẹ̀ ẹ̀hẹ̀ amáwé kòyè ká yìí ọ̀nà ẹ̀mẹ̀ mẹ̀tẹ́mẹ̀ wòró ojú ọ̀wọ́ rẹ̀ nyẹ wòró amáwé kòmódì wọn ọ̀dọ̀ ká oyi maani banyo ne wonon omeka umma ọrụrụ omeka azerụrụ ọdịnyara ọ na-anyụ na egwe na dịka nke na mụzi ọ ọ ya bịa bụ fọti ẹwùdára àwọn tó ń pọ̀ bí local government ń gbà pọ̀ mọ̀lẹ́kùn tó wọlé sọlọ́mọ ya bata ne ina jin eh, eh, eh, population di economic population hu ẹkọ ha jin abi china eh ebe mo dila hẹsẹ nọ bẹẹ wọ ọba wọrọ nọ afẹ ẹgbẹ one one point something billion amẹlẹ tó to wuli yẹ ẹ tó to wuli kàdé rẹ wọn tó wuli sọlọ lọnà sẹlẹm ìní hadith ọ máa kọ ẹnabodi yẹ sáà akɔlɔlɔ nyɛ wɔn bɛ tɛ nkɔmɔ yi sallallahu alayhi wa alayhi wa sallam daka nkɔmɔ yi ka awɔ nkɔmɔ yi maa nyɔ ne asɔkumura atan zata hasabin wa jamalin ɔnɔ nyɔnu ɔnɔ nyɛ anayi kaka kunanda kunanda anabanyɔ hore bɛ ɛɛ dɔ dɔ dɔ bɔ dudiyan kahirɛn ɔba bɛ bɔ nɔ awɔ wolo ka mɛ mɛ ariɔnu. amaghị lakin na ha latanage ama omozi omozi ee afa atazawaju ha ma anyị ka ọnụnụ na anụ ma ma ị kontinu dị ma ndị ọnụ then ịnị nwa ya nyi dịka wọn bụ tesi n'ọnụ n'ọnụ desi ka ọ nọ n'anya ọ dọba nnukwu nkwụ n'ihi doko mori ka ne ka e ɛn eye eh, e asɔnyɔ asɔnyɔ ɔlɔdi mu nɔ n'ale ba na nyi ɔnɔ ɔta enemi to nko mori hi n'ayi te wuli mmiri ɔnɔ ɔnɔ yɛ e kan doko mori yi yɔ yɔ asɔnyɔ na ɔna yɛ e wodi abe maa yɛ abe bɛ gbɔ bi to nko mori yi fɛ ka n'ayi te wuli nko mori si wɔ bi ta yɛ. asa ọgọ mẹ asa na nyọmẹ ẹdẹ enye ŋu mọdi lọsọ mọdi bá tàwa ta tẹzẹwájú aluwọlúwù dẹ lọwọdúd tẹzẹwájú lọwọdúd dẹ ẹ tẹzẹwájú fa inni mukasiru bikum ọsọ mọdi sọlọlá àdé sọlẹm nyẹ ọkọwa nyọmẹ ni ya ni eléyìí wà á sábà kúta inni mukathirun bikumul umama yawmal qiyamah wọn bá sùn ní mírí iná kàkà ní àgọ́nàbọ̀ òótọ́ kú kìámà sallallahu alaihi wa alihi wa sallam yaba mi yaanyo na ekuru kunyara ọ dẹbẹ nya hamọ anubọbọ náà mẹkọ bẹta for what eh? ẹ lẹkùn mà nà má wò ọlọ́tọ́ mo ní kọ́ náà sí mi àmọ́tò ní lè ta ẹ jẹ́ dùkú ezi ọ̀tọ́ mo ní bá sí mi ìyẹn náà yóò mú yìí bẹ́ẹ̀ yóò tó mú yìí dẹ́mà tẹ̀tẹ̀ náà gẹ́rẹ́ mú yìí ọlọ́tọ́ mo ní bá sí mi àbúkọ́ tó mo ní ọ̀rọ̀ àti yìí mi lọ́jọ́ pé àmà mọ̀lẹ́kùn tó mo ní kéjá kíláàsì ah. lọ tó rí ìlú. ọkụkọ akọ náà nọ n'ọnụ. ọkụkọ ọba ịdị arịbata n'edi n'etuka e enye na nwa nini ohu náà ọnọrụ uwe n'otu ohu. enye na ohu enye na ehu ewu n'ozi bagẹ. báyìí ká wọlé ẹ báyìí náà ti bọ̀ tó yọ lọ rùn bá a bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ wọlé náà yẹlẹ. dẹ ọ̀yẹ́ ọ̀yẹ́ bá sùn lọ́nà títọ́ náà wọlé bá sùn lọ́nà títẹ́ káyà ní pàdé kò nyẹ́rà wù ẹ dọ́ọ̀rẹ́ mẹ́ta ẹ owó wẹ̀ nìní ẹ ọ̀dẹ ọ̀rẹ́ ọ̀dúró ɛna na bɔ sɛ amɛ ɛna anyiwa yezɔbujina ohun wal fujur ɛ e, udiri ɔtubɔ kanyiwa ni udiri anyiwa ni anirɛkɔ yi sɛ anyiwa ni mɛlɛ tuntun mi ɔmu yɛ lɛ ɔmu yɛ lɛ ọwọ́ kí lè hì wọ bí akúmẹ́rẹ̀ bí akúmẹ́rẹ̀. ìjọ àwọn ẹ̀ka ni ẹdún lè tuta rè inú bá ní ọ̀sá anárẹ̀ yìí náà ọ̀bìta yàá ká ní iná àdín dúró lè tuta ọlọ́run nìyẹn ẹni ìgbésẹ̀ ìgbúná yẹn náà ọmọdé ìgbésẹ̀ ìgbúná yẹn náà. Well, certainly, soldiers, I mean, uh, military up in Nigeria, again. Well, certainly, all the military, ọwọ́ ẹnu ọlọ́wọ́ ìdọ́dọ̀ ní ìtàn. Bàbá ẹni lé sùúrù wù. So, ọlọ́wọ́ àpẹẹrẹ, èmi sọ èrè, àbádẹ́sì máa kẹ́yìn. Àwọn oyinbo efi ìkẹyìn. Adé nínú ẹ̀ ẹ̀yọ́ mẹ́rin òsèlè ni dẹ́rẹ́ bá ń tọ́ yìí òsókù lẹ́nu ẹ̀kọ́ náà wọlé màá ń túnú náà ti sẹ́ ẹ̀ amẹ̀mẹ̀ amẹ̀mẹ̀ amẹ̀mẹ̀ amẹ̀mẹ̀ àníwá ẹnìtú pẹ́ẹ́nì nà. àgbàbọ̀ bí mẹ́rin ká tàá dùdù zọ̀jà ọ̀nyẹ̀ mẹ́fà ti wẹ́rẹ́ wù ráhùmọ̀ ọ̀bìn ẹ̀ ayé mọ̀ ọ̀bìn ẹ̀ bùrọ̀ ọ̀bìn ẹ̀ bùrọ̀ ọ̀bìn mọlẹ́tò tó wòlíì. inú wọn yóò ta ọlọ́mọdé rẹ ti mẹ́yọ̀ àbílẹ̀ wọn fọ́ ọmọdé yìí ọbì ká ee ányin nínú ọmọdé yẹn náà ta ee mẹyà kó lùkọ̀wé yìí ṣàwà ányin nínú ọmọdé yẹn náà wọlé kọ́ náà ta ògbó nǹkan lọ́wọ́ ọ̀dùn mẹ́rin kọ́ ló mọ̀ pé ẹ̀ta dáàbò kọ̀ọ̀kan yẹn náà àbó mi ń mẹ́kọ́ ẹ̀yọ́ náà lè báyìí ẹ̀yọ́ náà lè rí màánù sórí náà tó sẹ́yẹ wúrí mọ́ tẹ̀lé nàánù ọ̀yẹ́ wúrí mọ́ yàtọ̀ èmo tó káyà ní pálí náírà yàtọ̀ pálí náírà wù ẹ̀ àná náà wúrí màánù tó àná yọ ànàyẹ́ náà lè báyìí oyin náà ẹ̀yin lẹ́yìn ìrẹ́ ní orí for three weeks one month ẹ̀yin forty days ankiti kí ìmẹ̀ṣẹ́ yẹn tẹ́ mọ̀lẹ́kùn tó wọlé ẹ̀yin bẹ́ẹ̀ iná inú inú lórí ẹ̀mí ọ̀nà ọdún náà wọlé ìmọ̀ ànìtú dáì kọ́nà ikùn yẹn lọ́sẹ̀ lọ́sẹ̀ dẹ́rù wọ̀lú sáàmì lọ́ọ̀lù sàbẹ́tìkà ní ìbàdí. bala tó tó mọlẹ ọkọ ní inú báyìí ọ náà wọrọ olóòmọlẹ yìí mèé wúri mọ ọzọ náà ọ nká yẹ ọnípàdé sọnyára wù àbúbá àtọ́nà mi haramu àbúbá àtọ́nà mi haramu bala tó tó mọlẹ yìí àgbo yìí òdìbí oye ka onye ba gume bebe ana ukime shuye tejo ine bebi oye ti sori wa oye ti tachiwe wa islam ojú pali ẹ̀kọ́ onípàlì onípàlì kò yára wù. ọ̀nà ọ̀bára àbábẹ́ múlí mọ́ ọ̀nà ọ̀nà òbí. anyị rọra na ịna kòmílì ọ̀ṣọ́ ọ̀hún náà rà dáìkì kòndíṣọ̀n ọ̀kọ̀kọ̀ bá fi jẹ́ ẹ̀mí káwá wọ́n kúkú bẹ́ẹ̀ lè yí omi káwá bá fún ẹbẹ̀ ẹbẹ̀ mi ní kò yára nù àwọn amálakat àìmánu kòmítọ́ àwọn ọ̀rẹ́ kòkó yẹn nì bí kò bí yọ̀nù. ìkọ̀sẹ́ bàbá bá bọ́ọ̀dù káwá mẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà kaná ọ̀rẹ́ mẹ́rin ojú gbúra mẹ́yìn kìnìún yìí ọ̀sán ni wọ́n rí hàwọ̀ ọ̀sán ni ojú gbúra mẹ́yìn. èyí olówe wọn kọ́kọ́ rí hàwọ̀ olówe wọn náà họ. bẹ́ẹ̀ ká náà màlá ọlọ abẹ́dẹ̀ mẹ́ẹ̀ ẹ̀yẹ samsam yọ mi kọ́sà abẹ́yẹ ọ̀nyà kàwọn ọ̀njọ́ àná ẹlòkó bíà ẹ̀nẹ́ nyìkọ́ amẹ́ àrùn kẹ́mẹ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ nà pẹ̀ ẹ̀ wọ́n ẹ̀yẹ mi dúró náà samsam ẹ̀wọ́ nọ́yà ọ̀nọ́yà ọ̀gbìn ẹ̀wájọ́ nọ́yà ẹ̀ wọ́n ẹ̀yẹ nyọ̀mẹ́ wàtúndínlá kó wàrà pàlágà ẹ̀wájọ́ nọ́yà bìkọ́ wàlúù wàlúù pẹ̀sẹ̀ fúrẹ́ nínú bọ̀ ọba àwọn ẹ̀yà rẹ̀ ìlú ètò ìgbàlódé dọ́tà òkú ìfọ̀ ẹ̀ ìlú ètò ìgbàlódé ìṣe ọ̀pọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ìṣe pẹ̀lú àti òkú òmòye ìdíje èdè wo ìgbó wa múlẹ̀ ìdó rẹ̀ wàtò èyí ọ̀rẹ́ ti lè dó rẹ̀ pẹ̀ àwọn ọmọ àwọn ẹ̀yà rẹ̀ àwọn ọmọ ọmọ ẹ̀yà ẹ̀hẹ́ ọ̀gá wala na ko nya do re ha ko biya mala to to muri o cha mo ja ko ni wa mo ka ni wala na ko nya ra do re ha ko biya o ne ha ko biya bi kai umono se wa se o ti so ni wa me o ti mo bi eh o mo ne ti ri ne so re jona o to bi ha o bi jona ama kó bí àwọn bí àwọn. ọ̀la bí ẹ̀mọ́ náà rè èyí wèé rí lódù ẹnu wa lẹ́yìn wa nọ̀pa àbọ̀ ọmọ ayé yìí náà yìí. ọ̀ mẹ́kọ́ ní pé káàzá àwọn àbọ̀ ọmọ àti ìṣẹ́wó dọ́dù yìí náà yìí ẹnu wa nọ̀pa. ìlú ìlọ́fẹ̀ ìyẹn ló bá ń wọ ọ̀ọ́dẹ̀ ẹ̀ náà lọ́nà wọ́n yẹn ẹ̀ka rẹ̀ báyìí wà náà ọ̀tá. wáyé níbi ìfúrẹ́kẹ́lẹ́ ilu ilu wa ya ya ta ye ibun kapu ku ye ne wata ku ya se eh mo nya ne wo ne tetere se mo bi kai o do mo ri ho ba so ho do me wa lai ka mo me ra do be ran ihe lo wa na a àti ẹnu jẹ́wọ́ ìpèjọ náà rẹ̀ ló rí ẹ́sẹ̀mẹ́ra àbí ọkùnrin àjẹkẹ̀ rẹ̀ lẹ́yìn àmọ̀lẹ́ta òsè wọn kó kárẹ̀ yóò fẹ́ ló ká yẹ kùmà òsè wọn o yóò yẹ kùmà wà kàn waya ka kaya smart eh do waya àmọ́ máa oye waya oye lọ bẹ dáì ují wa tù jù aná sún ọ̀nà ọ̀rọ̀ wàá bẹ̀rẹ̀ náà ó tẹ̀lé ojú ọ̀dà ìṣẹ̀ òtún ewu kàáyé ọmọ yìí mẹ̀sọ́ ọ̀hún náà wá ìrọ̀ ọba yìí nà nkọ̀sọ́ ọ̀hún náà wá because ọ̀yẹ́ lọ́mú ìtì náà yìí ọ̀rẹ́ káwá ní ọ̀nà ọ̀tà bọ́ọ̀sì náà ọ̀rẹ́ hìnnẹ́ni ìsọ̀nà ọ̀gbọ́n mẹ́kànnà dé òwe ká ọ̀nà ìtì náà nìyí.

ẹ àwọn òkú yẹ ìwé òmòbi ẹ ànámọ àwọn òmùgbò àtọrẹ ẹ ọmùgbò ẹ ọmùgbò dáadáa lọ́wọ́ yára ti lè yí ọmọ òun lọ ọmọ ògbò lẹ́nu owó yàrá ìjọ ọmọ òun lọ́wọ́ lọ́kọ̀ ọ̀làkà ọ àkókò àyíká àrùnẹ́ka ń tó yé mọ̀ sáná ọmọ ẹ̀ àti wọ́n yẹ lọ́nà yà ní kàmé ilé yẹ yìí bọ́ọ̀lù náà fọ́fọ́ yàrá yẹ dẹ̀rù ilé yìí.

kawa me be bo mori me kawa me e de ukato be aya mbo be fun bo mori yi aya mbo be wala to to mori mu de na bo ba ro e mu de na bo ba ro e aya mbo be e wa mo di ipi ipi ipi yo no ni ji fa a o se o ipo pa o mo du o zo po ba o mo du o zo ta o mo ní ìjáni ìjáni ni dẹ́ ẹ̀ ní competition ẹni òyìn mi bìrẹ̀ tẹ̀rẹ̀ kẹ́wọ́n náà bá dà níbẹ̀ ẹ̀wọ́n náà bá dẹ̀ níbẹ̀. ẹ ẹ bá kó he ẹ kó he ẹni ẹ kó he lójó ìsì ńmẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ ẹ bá kó he lójó ìsì sónú ìsìkọ́ ọ̀nà ọ̀nà ahẹ́ dọ́kà ìlójó ẹ̀mà. ìjẹ́ ìmẹ̀ kúkúrẹ́ mọ́bi láì enyena ame ọ a bọ nyina na na òmùdí ọsùn ọwọ na wẹẹdà ayọtọ nsọrọ ka mohammed dọ ọlọ asọsọ ọba ọba adàwọ ẹ wà mẹrẹ mọ mẹdẹ wà rẹsẹ ọ rẹsẹ ọwẹ ìdí àwọn ọmọ tó sáwọ ọba tẹ ẹ ọkọkọ yà kẹkẹ nẹ tó wọlé yìí ọrọ la sọ bẹrù ọrọ la ọrọ la ẹ kọ náà ẹ bá mi yẹn. lẹ́ẹ̀bà mú nǹkan àná sí lẹ́ẹ̀bà. wọ́n lẹ́tọ̀ọ́ tó mu yìí. ẹ̀hẹ́ wàá bá yọ lẹ́ẹ̀bà yọ. bí o kọ̀ọ̀rọ̀ o wàá mú wàá mú lọ́wọ́ ẹ̀bà wọ́n ti máa wọ̀ ẹ́ yàn wọ̀ ẹ́ yàn lẹ́ẹ̀ sàmùsàm ẹ̀wà lọ́wọ́ yà kó. ẹ̀hà wàá bá yọ lẹ́ẹ̀kùnyà ọ̀nà ìkùnyà ọ̀nà ìkùnyà ọ̀nà ìkùnyà ọ̀nà ìkùnyà wàá bá nyɔnu ɛgbɛ la do ɔlɔrɔ ɔlɔrɔ oya ɔlɔrɔ ìjà ìta ɔmọlẹ bọ lọrọ ìta ɛ wàá mi yọ lọnù dòwúrà mi yọ lọnù kó ɛhɛ ɛ ɔyí sɛ ɔyí sɛ mɛbɛ bɛyìn náà kanẹ nà ẹ yìí bá ó yìí dùn àbí ɛhɛ nù do bonoro ta wo obe izi wu kawa feme be be na kare <laughs> na eba do bonoro ama wa enyo na eta do ba dari ni dari ni wa do ona na na eta ona ro ya ni ba na na na eba ona ro ya ni suppose i mean ono suppose ke wa ya ban kulo na na na eba wa iteme ọtụtụ mụ ebe a nye ta maana yena because wanyena do re kono eh wanyena onorobin wanyena onorobin sema bika ebiro ebiro toro nyala kene we titi na kana ne ba e wala no ne ba ebiro kono toro nyala do tita ne na ọkùnrin rẹ bọ̀ tọrọ yẹn a yóò ti ta nà dó ìdì ìwúdọ̀ rẹ wọ́n yóò ọ̀yìn mẹ́ àmọ́ ẹ̀ ẹ́ gbọ́ ẹ̀ ọ̀rọ̀ àrégbò ẹ̀nà bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ bá kó bẹ́ẹ̀ bá dé ìsibìlọ̀ yàrá àná bẹ́ẹ̀ bá wọn bẹ́ẹ̀ dé ìsibìlọ̀ yàrá àná bá a kú mọ̀ náà kàì ọ̀nà ẹ̀ bá ń yin ìgbàgbọ́ yà bí agẹ̀dẹ̀ bá ẹ̀ ẹ̀ bá wọn náà yà sọ ẹ̀ wọ̀ta ẹ̀ àmọ́ àárẹ̀ nà ẹ̀ káyọ̀ ẹ̀ bá yà pọ̀ ìkònyára nù àbọ̀ mọ̀kúrà bẹ̀rẹ̀ ìdàka òsè ń bọ̀ pàpà. ọ̀yà pọ̀ ọgbọ́n sọ̀rọ̀ sẹ̀sẹ̀ n'ẹ̀yẹ hàn bíkọ́sì ọ̀kùnkùn wọn bá kyẹ̀ wọlé òsì ọgbọ́n bá ọ̀nà ọgbọ́n bá bá kyẹ̀ wọlé pàtàkì bíkọ́ ọ̀nà ọ̀fẹ̀sẹ̀ àyà tó rà ní ẹ̀ ẹ̀ bọ́ pàpà ọ̀nà àyà tó rà ọ̀rà àyà ẹ̀ so ọ̀nà ɛɛ eh, duma da de bi oya oh, dɛ ɔkɔkɔ amatore ana ana eh, ana nyɔtsi jɛ ani ɛɛ dɛ ɔlɛ kama sitai do kita tɛw de la kana ɔn ɛdi ka aturi mɛbɛ bɛ kɔ ɛnɛnabɔ ma ɛnɛnɛ ɛɛ mɛbɛ bɛ kɛ ɛnɛnabɔ na ma ta o ama ɔmaani a irɔ yɛ ama gbɔdɔ kawo te ọmọ nye wọn huni aabẹ bakẹnẹ ọ ẹdin ọmọ ne nye wọn huni kae wani ọgbẹ ẹnan mọlẹkùn tó wọlé. akọkọ ọ̀nà ọ̀nyẹ́ náà ọ̀nyẹ́ náà ikò nyara lórí ewu kọ́nà ọlọ́sọ náà ẹ̀yìn ká ọ̀nà ọ̀nyẹ́ náà ẹ̀yẹ o wọ́n á ní wọ́n ẹ̀yìn o sáwọn ọmọ mọ̀dọ̀ mọ̀lẹ́tò tó wọlé yìí ìpínlẹ̀ mọ̀lẹ́tò tó wọlé yìí. àmàwọ̀ ìka òzẹ́nẹ́zẹ̀ yín ibi ka ọ̀nà ìpínlẹ̀ ọ̀nà nìyẹn ọ̀ ṣẹ́ wọ́n rọ̀ yọ̀ nàá ìyá ọ̀ pàtó fáyà nàá ọ̀nà ẹ̀yìn rẹ̀ you understand so so ti di ni kamara na so na ọsàn adọ ọba kọ nkata pele láì kọ ní ká náà ẹ bí sẹ́mi kàwé rẹ̀ kàyé ẹ wọ́rọ̀ ọ̀bẹ̀ yòó nù ẹni tó ní ka wéere ka yi aláìka wọn náà náà déédé ń wèsì ọ ọdún ka yi wẹ́ẹ́ ṣá ẹni ní ìrìn ọ̀nà ọ̀kan àbánu wọn nfa àbánu wọn wàá nyọ létí náà ẹdẹ wò ká ẹdẹ wò wọn yé o a ṣe mo ní màmá ní ẹni máa dàjà bá tó kẹ́ náà ọmọ ẹni èmi tá a kọ́ àbẹ̀dọ́ ọ̀rọ̀ àbẹ̀mí ọ ẹ̀yẹ o ọ̀sẹ̀ smoke ní ìdọ́nà ọ̀kan mi wọ́n àwọn ẹ̀rọ àwọn wọ́n ẹni ìdọ́nà ọ̀kan wọ́n yóò lọ́wọ́ bá àmà àbọ̀ àbúrékọ́ ọmọ nìyára ọmọ bá mi ni ẹ bọ̀bọ̀ bọ́ ní ìhùn pàpàpà. ọ̀rọ̀ náà àwọn ọmọ ayára náà ọ̀rọ̀ ọ̀dọ́ mọ́sán ni ẹ̀kọ́ ọ̀nyá náà ọ̀kà àfà tó ẹ̀ ẹ̀ wọ́n pẹ̀lú ọ̀rọ̀ náà ẹ̀ ẹ̀ súnmọ̀ mi lọ́tí lọ́tí ẹ̀fà tó wà ní pàtàkì làmá mi rí ka ọmọ ẹ̀yà ni ẹ̀kọ́lá àbẹ̀ ònyára nkàmà mi sọ̀nà ọ̀sàmà mányínà ẹ̀hún ni má kàá tì í lọ́kọ̀ọ́ ká gbogbo ọ̀rọ̀ mú wa yẹ àwọn kọ́ ní ìwò ẹ̀rọ kọ́ ní ìwò ẹ̀rọ kọ́ kókó yẹ mẹ ọ̀rọ̀ kókó má ká ẹ̀ sọ̀nà ebi wọ́n adaka yìí dira nàlá mà ní ìgbàmàlì wọ́n sọ̀rọ̀ yẹn mà wá yẹ ká ẹ̀ n'oge yìí rí ọ̀bìn ẹ̀ wọ́n ẹ̀ ẹ̀ amáyé mà ní ìgbàmàlì ebe nye asọmọ ní ìṣe wúri mìíràn ọ̀nà mi máa hẹ inú ọ̀bìnrin mìíràn ẹ̀dọ́ ọ̀bà náà ìkàtà nkùnà nkọlọ̀ yọ̀lọ̀ ọ̀sà iná.

waanyị waakawaje na tari kunyere ahụ awo ewu mama ne nipa apatene bemo nipa apato ataku ya no pɔn ba oru si wɔ pɔn ba ɛba do ile yi sódà kaabɔ ɔtɔ na amu ni dɔkɔ na amu ni ɛ ìjɔkɔ ni ìjɔkɔ ni kani yóò yɔkɔ dɔkɔ ni kani yóò yɔkɔ ni da awɔ yɛ da awɔ bɔra gɛgɛgɛ nka iya ko mo yi yɔ yɛ lórí ìmàfọ́ náà yẹn báyìí. fàtí hu máa fọ́ balẹ̀kùn mí na nìsá mmasna mmasna ẹ̀rá ó mọ̀ oríṣi ọ̀hún ni ẹ̀rọ mọ̀ oríṣi ọ̀hún nàní. ni ẹ̀ yàrá yín kò yára ọ̀dọ́ ẹ̀ mọ̀ ní wàá bá yọrí yẹn náà onú ekúpe o wàá bá yín kò yára ayọ̀ nkata náà yẹn náà iná dìrẹ̀ mìíràn ayọ̀ nkata náà yẹn náà ẹ̀ yàrá yín mọ̀ ọ̀rọ̀ náà ní ìyá ọmọ yẹn ti di ẹlẹ́nu ìlé ọmọ yẹn ti dọ́ ẹlẹ́nu ìlé ìlé ní àbá ìmìyẹn sáà ìlé ọkọ kátà náà ìlé wúrí mọ́ ìlé ọmọ náà ẹlẹ́yìn mọ́ná kọ́ náà ṣe ń kíkà dára dọ́kùkú yẹn mi yẹn mi èyí kọ́ ti ẹ̀ ọ̀tá. ẹ̀rẹ̀ ní mo mìíràn ọ̀nà mi àkó kátẹ́ mu ìjọ ní lẹ́kọ̀ọ́ náà mi mọ̀ lọ́rùn ká ọ̀nọ́rọ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni bí ìṣòyìn ní ọ̀sẹ̀ tiẹ̀ dọ́ọ̀rùn sáà dọ́ọ̀rùn ọ̀dọ̀ sẹ́ni lẹ́yìn ní ìyí dọ́ọ̀ ẹwẹ bá kú mọ ọmọ lọrọ pátá àná wèé dùn kú yín mà inú mọ náà wọ̀ fún ẹ̀dùn kú yín mà wẹ́ẹ̀ ní ìdíkà wa sọ yín náà nàkè òkè o ilẹ̀ má nìyí ọ̀dọ́ ẹ̀mẹ́ náà wọ̀ lọ́rọ́ ẹ̀rẹ̀ ni wẹ́ẹ̀rẹ̀ kàdá ọlọ́rọ́ ọ̀dẹ̀ nfa àkọ́nyẹ́ náà àkọ́ ọ̀dà yìí náà iná iná yà mọ̀mẹ́ ẹ̀ mikiri ọ̀dẹ̀ yẹn àgbẹ̀ ọ̀dà yẹn ọ̀dẹ̀ òsè mọ̀ náà ọ̀nyẹ́ mi ọ̀ ọ̀nyẹ́ ọ̀nyẹ́ mọ̀ ẹ̀ nọ̀ nọ̀ nọ̀ nọ̀ nọ̀ nọ̀ nọ̀ nọ̀ nọ̀

economy ẹ iná bẹ ní ní ní founder ẹ ẹ iná ni. bàbá tó ń tó mọ́lì ẹ rí àwọn bẹbẹ rù iná tó ń tó mọ́lì yẹn ní anásáwò anásáwò jọ iṣẹ́ ọ̀nà tó mọ́lì lọ́sàwò ní ọ̀tàkọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́sẹ̀lẹ̀ ọ̀rẹ́sẹ̀kẹ̀ lọ́sẹ̀ ọlọ́sẹ̀ sẹ́lẹ̀ tó ń tó mọ́lì òfin tó mọ́lì yà kàá ni. ẹ̀dá bìnnà wọ́n báyìí nínú àdé ayé nínú ọ̀rọ̀ òsè ọ̀nà ọ̀yá nínú nínú nínú ẹ̀ zamare do wa ti no no no awon non eh ani lo to o le lawo do si e o le lawo do si e to apobo ọlọ́wọ́ mo rí mi ọ̀ọ́yọ̀ kata ẹ́ orí náà mo kata ni o inú mọ̀ náà wọ̀ ọ̀kọ̀ sí mẹ́ bí mo wá dà wọ́ ẹ́ ìyá rẹ̀ kàkà ni. anabi nini ọlọ́run orí yìí tó tótó mẹ ọtọ ó mẹ sí ọtọ orí yìí ọtí abẹrẹ man dọ́mẹ wọ́rọ̀ ẹ̀ àǹkà yà nyẹ́wó nyọ́ náà fàdí kò nyẹ́lá gbà anabi nana akọ̀wé di bẹ́ẹ̀ dọ́bi dọ́ ntọ́ orí yìí àánú orí yìí àánú mẹ̀rẹ́ mi mẹ́ẹ́ wà nfa àánú mẹ̀rẹ́ mi wọ́rọ̀ náà nà ó jẹ́ Dawud ọ̀hún yẹn fún ninety nine àbíyé bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ àmì mẹ́rẹ́ yìí fa bẹ́ẹ̀ àmẹ́rẹ́ yìí pẹ̀lẹ́ tó tó mọ̀ níyì ó tó mọ̀ níyì mẹ́rẹ́ bá kótó yọ ìjọ náà ló ń tí ẹsẹ̀ anyi náà sábẹ́ tó mọ̀ níyì náà ìta ẹ̀lẹ́yìn ọ̀nà ẹ̀gbọ́ yìí ta ẹ̀lẹ́yìn ọ̀nà ẹ̀gbọ́ ẹ̀hín abẹ́mẹ̀mí ọ̀ pàrẹ̀ ẹ̀lẹ́hùn àmọ́ tó tó wọlé bá kọ́ báyìí wà ní ka ọ̀rọ̀ na fúnra ọ̀ ẹ́ na náà fúnra bẹ́ẹ̀ nà bẹ́ẹ̀ fúnra náà bọ̀ ó tó wọlé bá má ka ẹwà ka ọ̀rọ̀ náà fúnra bẹ́ẹ̀ nà bẹ́ẹ̀ fúnra náà bọ̀ wọ́ lọ́kùn tó wọlé ó ti dé tó wọlé ra ìkórè ó lè ra ìkórè jẹ́ta bẹ́ẹ̀ ni ọ̀ka ọ̀rọ̀ náà fúnra bẹ́ẹ̀ nà bẹ́ẹ̀ fúnra náà bọ̀ wọ́. láti tó wọlé. inú kata ananyika onye na amin ọnọrụ anaba anyọ na-eti na-eyi kpalitere ahụ anyị inú kata ananyika onye apart from ka ọ nyefere anaghị m tó jẹ́ nù ọyọ wọn lọ. Ah, ah, a ti ta ẹ wa ama wọn kọ mẹ ama wọn kọ da ọgbọ wọn lọ nù. àwọn sẹni lana ṣe wa ọgbọ kọ wọn lọ nù. then ini àwọn sọ̀rọ̀ náà nù. ọlọ́tún tó wọlé ilé ìfúláṣí ọ̀ tó wòye. Islam ó ṣòro ti tẹ́ka ẹ̀wọ̀n náà ká wẹ́ẹ́ yẹn wọ́n àìní ẹ̀wọ̀n náà ká yẹn kọ́tọ́ náà yá rẹ̀ wọ́n Islam náà kò ṣòro ti tẹ́ ọ̀ka wájú ọ̀nà ẹ̀sàmùsàmù bẹ́ẹ̀ ló túkà wájú ọ̀pá ìkòyẹ́rà bò anyana nyana ita wama ɔno ɔmɔden ama ɔno ɔmɔden ni ama ɛɛmɔ no ɔmɔden ɔno ɔmɔden ɔmɔ no ɔmɔden de anabi suleiman anabi yɔ anabi daoud ɔne kaka ɔnyɔ nɛ agbe kɔrɛ tɔnɔ na mɛ ne bɛ no anabi suleiman bi jẹ anabi dawuda alayhi salatu wa salam anabi suleiman ekɔ nyɔnɛ ninety tɔni di adam anabi dawud anabi dawud dɔni nyɔnɛ bu ninety nine ehi ya kɔlɔ ɔlɔ ɔlɔ nuko nyame ma ndɔnɛ ninety nine ɛwɔ ko yie anabi ya kare anani o kakɔlɔ wolo mo di se yɔ le ana fɛ mo kɔra amma idan ba ga idan ya maka e ya maka ya nani eh ọbẹ ní ẹyẹ wọn náà ìka ọlọrọbì náà ọlọrọbì ọnyẹ wọn ọrùnṣẹ wọn islam ó ti ètùtù ọkọ ọnyẹ náà wọ́n á yẹ náà ní society ẹ́ eh? wọ́n á fẹ́ wọn kata to society gbọ̀ngàn wọ́n á yẹ náà tún èyí lóòóyè ní òtí dalẹ̀ baanaagu sɔn'o yɛhɛ ɔɔnadi o yɛhɛ do sojɛ ne ebo je dɔkura ìjọba protect yẹn náà dàrú ɔɔma nàgbọ ɛ ɔni ɛra ɛta ɛna protect yẹn náà dàrú ɔɔma ni ɛnɔ di islam ayẹtẹ wúlímọ ọ̀rọ̀ bàbí sheria hawaii sheria wọn náà hawaii ẹlẹ́tọ̀ tó wòlíì. àṣà kókó ráyé ọmọrú ẹ ìjìmọ̀ àkàrẹ́ ọ̀nyẹ̀ náà ẹ̀ṣẹ̀ ọ̀nyẹ̀ náà oníkàkà oníkàkà ọ̀nà tó ń tó wòlíì dọ́kà ààyè náà ọ̀nà mìíràn ti kọ́ nọ ní àmà ọ́ọ̀dù yòdì èmi èrò ká ààyè pẹ̀tùrù ló ti fún ìsọ̀yà dídẹ́ náà ayé dọ́kà ó mẹ̀mẹ̀ nyẹ́wó yẹ. onye na obi onye papa ahịa ka onye nọ n'ọnụ ụdị ọgụ onye nwanị ahịa ọnụghị na-eka ahịa ejozi nọ dáre ẹyẹ ìjòzí ní ẹ̀ẹ́nyàrá mi. mẹ́rin àwọn ọmọ àtàlù amẹ̀má ale eyi gana na wana di dumɔ nere ila le nye wato ɛ abe lere se tɔ ɛwɔ ka tujɔ yi ma ɛ ewuli ma ana maa ne ya waa na nye na yi lɔ data ayi wo ka ɔwɔ no no ɔno ana nye ani ɔwɔ dɛ onye mba yɛ nika onye gana na nye tɔ akaman tɔ akaman tɔ akaman ene mu bi ne yɛ ne jodano no nan wanya wusiye kai ore possible ka osono no nan ware nyo ore ayi muzi onyo wono no obomba de onye no no ananya an eh dure kanye isho o be de bonoro o me de bonoro se de muri me hono me yo o me bonoro no do mi rai e kama ne do muzi

dɔɔ ɔnyɛ wani islam o sɛ sukuu ɔka ɔnyɛ mɛ because ɔnyɛ mɛ and ɛnyɛ mɛ ɔnyɛ mɛ a ɔnyɛ mɛ wadaka ku billions yɛn jɛ ɔnyɛ mɛ daa enjoy ɛwan daa adisa dee hu dee kyire mu ɛna osi mo nɔrodo wɛ mɛ kaa nan anso anso amɛ. oya onye na-anọ ebe omori ọha ọkụkụ ọkụ bẹsẹ ha dọ dọ ya tupu ewu ama ịsa e e e na akọkụ ní sosaiti ẹbìrì ya ọrụ ẹbìrì ya ọrụ ẹbẹ náà akwụnyẹ ngwọgbọ ọmụmẹ akwụnyẹ ere ka ị a ọ na-ebo ji ahụ ụkwụ na-ama n'ihe taa ahụ so ọta ọmụmụ na ozi a akọ na ọmụmụ na onye onye na ebele onye famili baba gbọrọ owó rẹ kọ ogbolo nkene ọ nye nkwu gbapọ ẹ e, dọọna dọọna sèrè ẹkọ ọmụ bi alẹmẹta anyị si ọkọ abuja that's gate man gate man ọsọ madam. wala ko to wuri je kuma ba ta ni kuma da ma da mutum ne je eh ama do do kayo banin ko ba no nyere wala ko to wuri ko kayo ba ko ba no nyere da da no do na je yes a je eh o ta o ijele ni jo mo dakɔ hali mɛga dɔ nɔ ne ama hali mɛga dɔ kaa yɛ ne ka ɛwɔ akɔ ɛwɔ akɔ ɛta buja ɛta e buja ka ba dɛ amɔ n'akɔ rɛ do tsi mɛ tɛtɛ yɔ no ɔna yɛ e ko ɔna yɛ e lagos ɔsa tó ti lɔ ɔma nira ama ɔma nira ami arrangement ama ɔra ɔra perfect everything bẹ́ẹ̀ ni ma kọ́ hali mɛga dɔ gbɔ ne poro do da da da di adari do so ko bobo le gat le gat do ko yone he do na kum all the plan because what plan ahead of the car onye no i i e ile to e ne to tí a mẹ́rin tuntun ọ̀gbìn lọ ọkọ̀ fún Abuja pampam asọ́rọ̀ ẹ̀kọ́ Abuja láti tó lórí ẹ̀yẹ́ náà ẹ̀yẹ́ wọ̀nyí. àbọ̀bọ̀ àfikà náà akáwa mẹ́ ọ́nà Islam ọ̀káwa mẹ́ bí wọ́n nyẹ́ wọ́n ní control bí wọ́n bó power bí wọ́n bó so apá kẹta ó wà á mẹ́gùn mẹ́gùn mẹ́ láti tó lórí onyeme ihe bie na-eme ihe bakọdo ahụ anya ma nwata anaghị na enye na eyi ehe agbọbọ ịra mmesha ya na wee ka wee kata ẹ̀wọ̀n mo ní wọn kúkà sámẹ́ wọ̀ ẹ̀dá máa wọ́n ẹ̀bọ̀ bọ́ bẹ́rẹ̀ sísáwárí ọ wọ́n atọ̀ ẹ̀ sáré Beri àgbẹ̀ wa wa kẹ́kọ̀ọ́tì wa kẹ́kọ̀ọ́tì rẹ̀ ẹ àgbo àgbo lẹ́lẹ̀ wí rí ọ wa fẹ́ kúbọ̀tì ní hinọ́ta ọ ìfẹ́ bá a mana kudu ta gana na abi ina oyike ɛ oyike kɔ ɔkò bá a àbúrò yóò di mẹrẹ yìí ẹ bàbá ìwà ẹ mẹrẹ yìí dóò sẹ́wù dóò náà mẹrẹ yìí yẹ ije aba na mere ono nie wawo aba na mere ono do dari ha uru da ore ako eyo ne akwabo omerihi ana kare bo kare tunan ko an do kai wa in khiftum shiqaqa bainihima fa'atu hakaman min ahli wa hakaman min ahliha in e yurida islaha yuwaffiqillahu bainahuma omerihi ako ko hinni ka ane ngire na ka kane urusao ane ne ulitto ka wahura wo bonni umuri ka usho kare ho do ane idala wono atane idala wono ida obuga da adala wono ko adala wono ne da bage ajini wo ya ma ma e na kana mo ka wi sho chenyi ni ko go wo ko ko ge de ga ido le bi jan bo fa be wa e ni hakaman min alihi duwa e ni hakaman min alihani wẹ́wọ̀ mọ̀kàrí dání yẹn náà wọ̀nọ̀ wẹ́wọ̀ mọ̀kàrí dání yẹn náà wọ̀nyẹ̀ mẹ́ ẹ̀bẹ́ ló sẹ ẹ̀ yà akọ ẹ̀ka dẹ́ yà ájà abẹ́m ẹ̀dẹ́ ẹ̀ hùwù sáyé hùwù náà ìgbà wọn náà kàwé kàwé fún yìí náà ẹ̀rẹ́ ọmọ sọ ẹ̀dẹ́ yà áká o arábìnrin yà họ̀ ẹ̀kọ́ fún arábìnrin yà họ̀ ẹ̀kọ́ fún bá ẹgbẹ́ mi wà ká o tí a máa ẹ̀rú ká ọ̀ mẹ́ni ọ̀ ẹ̀rú ká yà bẹ́ni ìsànà àpò yìí o àmà ọ̀nyẹ́ mi ẹ̀ wọ́n tó ẹ̀ ní wá o táwọn ọmọ wọn sọ léèsì kọ́ lọ́nà ẹ̀ dànù ọlùbẹ́rì wa wù ú lọ́wọ́ kó ọ̀rọ̀ kó ọ̀yẹ́kọ́ náà gbọ́n lọ́rọ́ kọ́ ní ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ lọ́kọ́ yẹn hùn ní ìdá wàhálà ní ìwé jù kọ́ra àtẹ̀yẹ hùn ní ìdá ànàmọ́tò ẹ̀ka ẹ̀dẹ́nu ànàmọ́tò lọ́wọ́ fà á bò já ẹ ọmọnyẹ nkwanya hu ọyẹ yẹ mi da nini ọmọnyẹ nkwanya hu nini da bu agyae bu agyae awọsọnyọ awọsọnyọ ọna na ẹda nini sèso kan dɔwɔlɔ mɛ n'a kana fɔ ɲɔgɔn na de fɛ wɔ dɔwɔlɔ mɛ n'o ye da o dɔwɔlɔ mɛ n'a ti tɛmɛ na o mo yɔ ina kɛ dɔ kun na ɔbi ne yɛrɛ mo bi sɔn o ɔkɔ fɛnɛ ni ɔkɔ ɔbɛnɛ kini yɛrɛ fɛnɛ ni abi ɔyɛ ne yɛrɛ fɛnɛ na wɔlɔ bɔlɔ ori kiri ana dɛwɔ mi ɛ mo ni mo ni wɔ ayi ne ŋa Allah to to muri e mo muri ho hay na wanni e yo ne ne rayan indomi spaghetti eh macaroni eh isori ìwé ìwé ẹlẹ́kọ̀ọ́ àtọ̀rí ọ̀rọ̀ àti eh àbámá àti ẹ̀kọ́ bọ́kọ̀ lọ hàgàdà kárùkà dọ̀ọ̀lù rí ọwọ́ ìwà ni àti ìta Allah to to muri wọ́n ń lé yín dábàá wọn wà wọ́n mọ̀ nígbà ní wọ́n mọ̀ ní fúríjì ẹ̀yẹ ẹ̀yẹ òyìnbó ẹ̀dẹ̀ tì í lọ́nà ẹ̀yẹ òyìnbó òyìnbó. lọ́tọ̀ tó rí ẹ̀yin fọ́rin fọ́rin fọ́rin kù dá ẹ̀kọ́ akókò kú yìí lọ́nà dọ́mọ̀ èkó mẹ́ ká wá rí ẹ̀mẹ́lẹ̀ kẹ́ òhè òhè òhè àpò òhè òhè dọ́mọ̀ àni bá wọn kẹ́ dọ́ bọ́ bọ́ kẹ́tùpá bọ́ ààbò ó ì ẹlẹ́tọ̀ tó rí wa kẹkẹ náà ọmọ ọmọ òrùsà náà kó ọnyọ ọmọ náà ọsàn àgbà ọkà kúyẹ yẹyẹ wa ọkà náà kúrò lẹhùn náà sọkà wà mọ náà ọlọ ọlọ lẹbẹ ẹlẹbẹ ẹlẹ́tọ̀ tó rí ẹyẹ náà ẹyẹ kí sọlá wà á fún náà. orí ọ̀nà bọ́bọ̀ ọ̀hán yìí ọ̀tá iná pa aṣọ abẹ́tú náà pẹ̀lẹ́ àná da anajabe ave da ariabe ẹ àwòkà abẹ́tẹ̀ nínú àwọn afọkàtà àwòkẹ́ o amada wọ́n ẹ̀ka akọ yìí ní class data o too much of carbohydrate too much of this too much of that abẹ́mẹ̀ náà sọ èyí ilé ẹ̀wẹ̀ ẹ̀nà ẹ̀wẹ̀ ẹ̀nà ẹ̀wẹ̀ nìka ada yìí ni ẹ máa ké ìdá iná alẹ́ lẹ́yìn ẹ wéèrè ẹnu dàtẹ̀ máa ní fàáfàáfàá dàbà sùhọ̀ yẹ rẹ̀ afa àfàràdà àwọn okó yìí dáa dáa lọ́jọ́ kẹra dáa sáwọ́ gèdèdè yìí kú ọ. ẹ sọ̀rọ̀ kọ̀ náírà kan kòtòkòtòkòtò tún máa ká wa àwọn oníṣẹ́ bá kú ẹ bá kú àgbo rè akọ̀kọ̀ ẹni ẹ ìyẹn ní bẹ́ẹ̀ báyìí ká wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ àtúnṣe àwọn ẹ̀kọ́ ọ̀nù yáà rẹ̀ nù ọtí bàbá ìlú ìlú ìyá o àwọn ẹni mẹyẹ nínà ọlọ́wọ́ ọlọ́wọ́ wà nínú ẹ̀wọ̀n náà mo yẹ ẹ̀ka ọ̀táwọ́ kúkúrú mo rí ẹ̀ kú sórí polo ẹ̀ kúkúrú sẹ́kọ̀ ọ̀bẹ sẹ́kọ̀ ọ̀bẹ àní mẹ̀yọ nàánú àánú mẹ̀yọ eré sáré náà rẹ̀ yẹ ẹ̀yẹ ni. àlùmọ́ náà sọ̀rọ̀ ẹ̀yẹ kọ́ nínú àwọn ìjọba akọ́sẹ́jù láti àṣẹjù àmì ọ̀fẹ́ bàbá àṣẹjọ ọjọ́ ọjọ́ ọ̀gbọ́n ewu dìgẹ́ láti títí nẹ́tẹ̀ ẹni náà ríru wọn ní alẹ́ ìjọba náà tẹ̀ máa ń wọn láti bó ṣe dá nínú ọ̀lẹ́ ẹ̀dá títí nẹ́tẹ̀ dá àwọn olú ìpàṣàlà bẹ́ẹ̀ hà náà àdàkùn ìlú ní sùn ẹ́ àdìdí ìdúkọ̀ ẹ̀ ní ìdòwú bẹ́ẹ̀ àrí ọ̀gbẹ́ omori ọ̀nà wọ̀ ọ̀hà yìí omori ọ̀nà wọ̀ ọ̀hà yìí ọba sí ìmẹ̀ iná ẹ̀kọ́ náà nù dóòdó ń wẹ̀ yìí àwọn ní àbòmori ọ̀nà wọ̀ dóòdó ń wẹ̀ yìí aláàfọ̀mọ́sọ́lẹ̀ ọ̀nà muhammed wàhálà ọ̀nà muhammed.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 واعطهم واعطهم وأكرم نزلهم ووطن مصالحهم ونور لهم قبورهم اللهم اغسلهم بالماء وفضل البر اللهم نقيهم من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم إن كانوا محسنين فضل في سائرهم وإن كانوا مطيعين فتجاوز سيئاتهم وادخلهم الجنة يا دار القرار برحمتك يا رب العالمين إنك لما تشاء قدير وبالإجابة الجديد نعم مولى من نعم النصير سبحان ربك رب العزة مع يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قول النبي الكريم صلى الله عليه وسلم Thank you.